àjọ elétò ọrọ̀ ajé ìwọ̀ oòrùn ilẹ̀ áfíríkà láti ṣe ìpinnu tó máa fi tọmọnìyàn ṣe lórí ètò òṣèlú ilẹ̀ mali àti guinea pẹ̀lú burkina faso ìjọba àpapọ̀ mú dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú pé ìdákúrekú iná ẹ̀lẹ́tíríkì yóò tó di ohun ìgbàgbé gómìnà abiodun ní ọ̀rọ̀ rẹ̀ lórí ìtàkùn abẹ́yẹfò kò ní í ń ṣe pẹ̀lú bọ́lá tinubu ẹ̀kálẹ́. E ẹ kú ìsinmi òní olúwakẹ́mi ọ̀run ṣolú síkírù ní orúkọ tèmi ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ muhammadu buhari ti buwọ́ lu ìṣúná ọdún 2022 tí ó gba àtúnyẹ̀wò nílùú nílé ìgbìmọ̀ asòfin eléyìí tí ó kù sí tírílíọ̀nù mẹ́tàdínlógún ó lé ní ọ̀kàndín ní okòólélọ́ọ̀ọ́dúnrún náírà àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti aṣòfin àgbà Umar Ohel Yakubu fi síta fìdí ẹ̀ múlẹ̀ pé tírílíọ̀nù méje ó lé ọ̀kan náírà wà fún owó àná túná nígbàtí tírílíọ̀nù márùn-ún ó lé mẹ́rin náírà wà fún owó dídá fún ìdàgbàsókè tí tírílíọ̀nù mẹ́rin ó dín díẹ̀ sì wà fún sísan gbèsè nígbàtí ẹgbẹ̀rin lé ní mẹ́tàdínlógún bílíọ̀nù wà fún owó ẹnu iṣẹ́ ọba pẹ̀lú òfin ààrẹ muhammadu buhari ti sọ pé ìpinnu ohun yòówù tí àjọ elétò ọrọ̀ ajé ìwọ̀ oòrùn ilẹ̀ áfíríkà bá fẹ́ gùn lé lórí ètò òṣèlú àti ètò ààbò ní orílẹ̀-èdè burkina faso guinea àti mali gbọ́dọ̀ fi ti àwọn ènìyàn ìlú náà ṣe nítorí àwọn èèyàn yìí ní ìpinnu gbogbo yóò kọ́gun sí. Si èyí wáyé bí àjọ ECOWAS ti ń gbójú wo ìpèníjà àwọn ilẹ̀ Áfíríkà tí ọ̀rọ̀ kàn náà níbi àpérò àwọn olórí orílẹ̀-èdè ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà nílẹ̀ Accra ní orílẹ̀-èdè Ghana akọ̀ròyìn wá jábọ̀ ìròyìn pé ipò tí àwọn orílẹ̀-èdè yìí wà ti di ohun àmójútó ní ẹyẹ òṣọ̀kà eléyìí tí àjọ ECOWAS ti ń gbé ìgbésẹ̀ lé lórí lójú ẹsẹ̀ bákan náà ló jábọ̀ wípé ààrẹ Muhammadu Buhari padà sí orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ ti mú dá àwọn ọmọ orílẹ̀-èdè lójú pé ìdákúrekú iná ẹ̀lẹ́tíríkì tó wáyé lẹ́nu ọjọ́ mẹ́ta kan yóò tó di ohun àfihẹ́yìn bí gbogbo ètò láti ṣe àtúnṣe ilé agbára ìpèsè gáàsì ṣe ṣe kó parí títí òpin ọ̀sẹ̀ yìí alákòóso fún iná ẹ̀lẹ́tíríkì lórílẹ̀-èdè yìí Abubakar Aliu nínú àtẹ̀jáde sọ di mímọ̀ pé ìdákúrekú iná ẹ̀lẹ́tíríkì náà wáyé látàrí ilé agbára afẹ́fẹ́ gáàsì tó níyọnu tó sì pè fún àtúnṣe àti àtúnyẹ̀wò ṣáájú lílò ó wá rọ àwọn oníbàárà láti ní sùúrù pé ohun gbogbo yóò tó padà bọ̀ sípò. gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ké sí àwọn oníṣẹ́ ìròyìn láti má jábọ̀ ìròyìn láti máa jábọ̀ ìròyìn tó jẹ́ òtítọ́ ní ìgbà gbogbo kí wọ́n sì yẹra fún ìròyìn òfegè àti ìròyìn tó lè kó àìbalẹ̀ ọkàn wáyé àtẹ̀jáde ní àtẹ̀jáde ọ̀hún tí alábòójútó fún ètò ìròyìn nípínlẹ̀ Ògùn abdulwaheed òjúṣílẹ̀ fi síta ṣàlàyé pé ìpè yìí wáyé látàrí ìròyìn tó ń jà ròyìnròyìn ìpè gómìnà fún aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC lésì eléyìí tó ní kò rí bẹ́ẹ̀ àmọ́ èsì tó fi ló dá lórí ọjọ́ ìbí rẹ̀ àti ayẹyẹ ọdún kẹta rẹ̀ lórí àlééfà ó rọ àwọn akọ̀ròyìn láti tẹ̀síwájú láti máa jẹ́ alájọṣepọ̀ ìlọsíwájú ìjọba wọ́n ti sọ pé ojúṣe àwọn oníròyìn láti mú ètò ìṣèjọba àwarawa dúró ṣinṣin kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn alábòjútó fún ètò ìròyìn àti ọ̀rọ̀ tó gbọgbọ́n nípínlẹ̀ Ògùn Abdulwaheed Odùsílẹ̀ ló sọ èyí nínú ọ̀rọ̀ rẹ̀ nílùú Abẹ́òkúta akọ̀ròyìn wa Anthony Gadonu ló mú ròyìn bọ̀ ẹgbẹ́ ohun tó mú bọ̀ síwájú sí nígbà tó ń bá àwọn ọ̀gá ilé-iṣẹ́ agbéròyìn jáde ní ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ alábòjútó fún ìròyìn àti ìlànà tó gbọgbọ́n Abdulwaheed Odùsílẹ̀ ṣàlàyé pé ète ìpàdé náà ní láti fi ìmọ̀rí hàn fún àtìlẹ́yìn tí wọ́n ti ṣe ní ṣíṣe àgbélárugẹ àwọn ètò tí ìjọba ìpínlẹ̀ Ògùn ti ń ṣe láti ọdún mẹ́ta sẹ́yìn ìṣàkóso gómìnà Dàpọ̀ Abíọ́dún ó wá tẹnumọ́ àwọn àṣeyọrí èyí tí ìjọba ọ̀hún ti ṣe ní pípèsè ojú ọ̀nà tó já geere ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò iṣẹ́ àgbẹ̀ àti mímú ìdàgbàsókè bá ẹ̀ka ọrọ̀ ajé òtúnṣílẹ̀ tẹnumọ́ síwájú sí pé ète tí wọ́n fi ṣe ìpàdé ọ̀hún ni láti fèròwérò pẹ̀lú àwọn ọ̀gá ilé iṣẹ́ gbéròyìn jáde ọ̀hún láti wo ọ̀nà tí wọ́n tún lè gbà mú kí ohun gbogbo túbọ̀ lọ déédé sí i àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ agbéròyìnjáde ọ̀hún wá sọ àwọn ọ̀nà tí wọ́n rò pé ìjọba lè túbọ̀ ṣe púpọ̀ sí i pẹ̀lú bí wọ́n ṣe yin ìjọba fún àwọn ohun tí ó ti ṣe nínú mímú kí mùdùmúdùn ètò òṣèlú dọ́dọ̀ àwọn ará ìlú àwọn akópa níbi ìpàdé náà tó jẹ́ àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ agbéròyìnjáde sọ pé ó ṣe pàtàkì kí ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè máa wáyé láàárín àwọn akọ̀ròyìn láti túbọ̀ mú kí iṣẹ́ akọ̀ròyìn túbọ̀ sunwọ̀n sí i ṣèyí ògùnbáyọ̀ ló ń jábọ̀rọ̀ ìfòlèṣẹ́ ti abẹ́òkúta ìlanilọ́yẹ̀ àti ìpolongo lórí igi gbígbìn wáyé láti sàmì àyájọ́ àyíká lágbàáyé akọ̀ròyìn wa jábọ̀ pé ètò ìlanilọ́yẹ̀ náà wáyé bí ìfọwọ́sowọ́pọ̀ láàrin olú iléeṣẹ́ NTA nílùú Àbújá àti àjọ tó ń rí sí ètò àyíká lórílẹ̀ Nàìjíríà ẹgbẹ́ àtúpalẹ̀ síwájú sí i iléeṣẹ́ tẹlifíṣàn NTA nínú ìpolongo rẹ̀ àti àṣà igi gbígbìn láti gbógun ti ọṣẹ́ tí àyípadà ojú ọjọ́ ń ṣe ló jẹ́ èrò tí wọ́n gbà wọlé èyí tí adarí ẹ̀ka ìṣúná Patrick Boat tó gbin igi àkọ́kọ́ láti fi ṣíde ètò náà sí ọgbà NTA ó ní ó ṣe pàtàkì láti mú àyíká ilé ìgbé àti ibiṣẹ́ gbàdúmọ́ni eléyìí tí wọ́n sọ pé yóò mú kí àyíká ní àwọ̀ ewé èyí tí ó mú kí afẹ́fẹ́ tí wọ́n mí sínú dára kí ààbò sì wà láyìíká ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti tẹ̀lé àṣà igi gbígbìn ọ̀hún bí iléeṣẹ́ NTA láti ọ̀pọ̀ ọdún wá ti ń ṣe agbátẹrù ètò igi gbígbìn ni ó ti gba oríyìn láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò àyíká ní olúìlú Àbújá tí wọ́n sì jẹ́jẹ́ àtìlẹ́yìn òun ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ NTA láti máa mú kí ètò náà tẹ̀síwájú sí i ṣèyí ògùnbáyọ̀ ló ń jábọ̀ròyìn fún iléeṣẹ́ NTA Abẹ́òkúta. bí àjọ àgbáyé ti ń sàmì àyájọ́ kẹ̀kẹ́ lágbàáyé akọ̀ròyìn wa Oyèyẹmí Àjàyí ṣe àgbéyàwó pàtàkì wíwa kẹ̀kẹ́ fún àwùjọ ọmọ ènìyàn àti ìdàgbàsókè àgbáyé ẹgbẹ́ àtúpalẹ̀ síwájú sí oṣù kẹrin ọdún 2018 àjọ ìṣọ̀kan àgbáyé nínú ìpàdé gbogbogbò rẹ̀ kéde ọjọ́ kẹta oṣù kẹfà ọdọọdún gẹ́gẹ́ bí àyájọ́ kẹ̀kẹ́ gígùn lágbàáyé nítorí ọ̀nà ìrọ̀rùn àti àǹfààní tó mú lọ́wọ́ èyí tí ó ní nínú jíjẹ́ kí afẹ́fẹ́ àyíká mọ́ tónítóní látàrí pé kò ń ṣe èéfín àti pé kò gara láti rà ó sì tún jẹ́ ọ̀nà láti ṣe ìmárale lójoojúmọ́ èyí tí wọ́n fi kànpá fáwọn orílẹ̀-èdè ní Asia Europe àti Gẹ̀ẹ́sì òun Amẹ́ríkà láti máa lò ó gẹ́gẹ́ bí ọ̀nà ìrìnàjò kálọ̀kábọ̀ àmọ́ orílẹ̀ Nàìjíríà kò tí ì ṣe àmúlò àǹfààní yìí lẹ́kùnrẹ́rẹ́ láìka ọ̀pọ̀ àǹfààní tó sodo sínú kẹ̀kẹ́ gígùn bíi fífúnni lókun dídẹ iṣan ara àlékún ìjẹ́pípé ọpọlọ àti ìgbádùn mọ́ni rẹ̀ àwọn ènìyàn ló sọ̀rọ̀ nípa àǹfààní tí kẹ̀kẹ́ gígùn ṣe fún wọn àti bí wọ́n ti ń gbádùn rẹ̀ yàtọ̀ sí èyí ọ̀pọ̀ pè fún ṣíṣe ìlànà tí yóò kàn ń pa láti máa gun kẹ̀kẹ́ àti láti dẹ́kun ìjàmbá ojú pópónà kí wọ́n sì pèsè ọ̀nà tí àwọn tó ń gun kẹ̀kẹ́ òun yóò máa gbà láwọn ìgbèríko gígun kẹ̀kẹ́ ló sì jẹ́ ọ̀nà ìrìn àjò tí wọ́n ń lò jùlọ. tó ìròyìn wa fún ti àṣálẹ́ yìí kò ní jù báyìí lọ ẹ pàdé wa fún àkọ́tún òní láago méje àṣálẹ́ ọ̀la títí ìgbà náà ó múre lásán ó dàárọ̀. thank you